ẹ mọ̀ rí fọ́tò ẹnjìnìá Ṣèyí Mákindé gómìnà dáadáa nípínlẹ̀ Ọ̀yọ́ ẹlẹ́yinjú àánú tí ò fẹ́ wàhálà ẹ mọ̀ rí fọ́tò Sunday Ìgbòho ń bẹ̀ ẹ mọ̀ rí fọ́tò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń bẹ̀ kí ni rúgbọ́bọ̀ kí ló pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí pọ̀ ta ló gbódó sójò lójó ń gbódó lójú. ó náà lẹ́gbọ́ lálẹ́ yìí o àwọn ará àsẹ́yìn ni wọ́n pè mí o àwọn ará àsẹ́yìn ni wọ́n pariwo gbàjarè wá bá mi o àwọn ará àsẹ́yìn ló ní ẹ wá o òyìnbó fanisẹ́yìn. tọ́jọ́ ń ṣe kìsà. gbajúgbajà babaláwo nísẹ̀yìn ẹ̀yin àfáà tí ń bẹ nísẹ̀yìn ẹ̀yin olóògùn ti ń bẹ nísẹ̀yìn ẹ̀yin wòlíì olókìkí ti ń bẹ kílẹ̀ ń wò kí ẹ ta ló máa túmọ̀ ọ̀rọ̀ yìí wa. wọ́n ní wọ́n ti gbé àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ wọ́n ń gbé àwọn èèyàn nílùú sẹ́yìn. gbígbẹ́ ni wọ́n ń gbé èèyàn bẹ́ẹ̀yàn lọ́tọ̀ àwọn tí ń gbé èèyàn wá lóru o ọ̀sán gan mọ́wọ́ ọ̀rọ̀lẹ́ wọ́n ní wọ́n dàbọ̀ bọ́lẹ̀ ní o ẹtí a bá fẹ́ gbé wọ́n gbé sọ wọ́n jù ọkọ̀ ó di ká ẹ mọ wọ́wọ́ àti gbogbo fámìlì rẹ̀ ẹ̀yin àgbẹ̀kọ̀yà ẹ̀yin ọlọ́dẹ tí ń bẹ nísẹ̀yìn ẹ̀yin dà. ti ń rúgbọ́ bọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ o ẹ mọ̀ pé òkìkí tó bá Sunday Igboho Mọ́jàsọ́lá kábíyèsí olódùmarè òkìkí tó kàn bá nìbàdàn nù pé wọ́n ń jìyàn gbé ní gàngàn wọ́n gbé obìnrin ẹlẹ́pọ̀ kan gbà náà ọ bẹ̀bẹ̀ títí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n pa á wọ́n gbé pòfẹ́sọ̀ kan wọ́n pa á ìbínú eléyìí ló mú Sunday Igboho pòun ò ní gbà tó fi kó àwọn ọkọ rẹ̀ ó kó wọn lọ sí gàngàn tó sì lọ challenge sẹ́ríkì ìgọ̀gọ̀ wípé mo fura sí ọ àwọn aráàlú sọpá ọmọ ọwọ́ mẹsẹ̀ ń bẹ̀. ìjọ Sunday Igboho ti ń lọ sí gàngàn òkè ò lè dúró igbó ò lè dúró ọjọ́ méje ló fún ẹ̀yìn sẹ́ríkì ìgọ̀gàn. ó ní kó wọlé kó wọ òkè òun bọ̀ wá bá òun á wá sínú gàngàn in full force ẹ máa ṣí à gbogbo agbára tí sẹ́ríkì gàngàn ní àtàwọn fúlàní tó wà ńbẹ̀ ni wọ́n ta wọ́n dà bí ọgbọ́n ó tún dàárọ̀ ọjọ́ tí Sunday Igboho ń lọ mo ní Sunday àwọn èèyàn ti mọ̀ pọ́n ń lọ lónìí o Njọ díjọ́ míì ọwọ́ arẹ́rìn oníbù ọ̀dá ni ó níjọ́ tí kinní kan bá jáde èrùn èjà ó ní bá ń bẹ lọ́nà ẹ̀yà fún mi gbòǹgbò ọ̀nà ẹ bá wọn kúkú àjọkú ó kí náà ní gàngàn ni mo ní bóyá àtìlẹ̀kùn lé mi gbẹngbẹng ẹ̀yin obìnrin ẹ bá ń romọ̀là ìgàngàn kọ́ iṣu gángan ni ah Sunday láyà bíi ìsàpànà Sunday ọmọ adìẹ mọ aládìíkún mọ́jàsọ́lá ọmọ ṣe o èyí tá a fi ní ìdí ọmọ líle nu. àgbà òṣèlú ìlú bàjẹ́ baálé elékùn ilé dahoro àwọn tó flọ́ọ̀sì àwọn gbọ́mọgbọ́mọ tó flọ́ọ̀sì kúrò ní gàngàn jọ náà ara wọn ya lọ sí sàgámù ara wọn ya lọ Sọgbọmọsọ. ara wọn lọ́lọ́ rèé gbé. onílé òtẹ́ẹ̀lì kan l'Ògbómọ̀ṣọ́ wọ́n gbé e, wọ́n sì pa á. àwọn ará Ògbómọ̀ṣọ́ ni kí ló ṣubú tàwọn yìí ìlú tó lọ́ba tó níjòyè àwọn Oòduà abẹ gbọ́ àwọn ẹ̀yìn Àgbẹ̀kọ̀yà gbọ́ gbogbo wọn jọ sọ̀rọ̀ pé láyé àwọn ò ní gbà kábíyèsí ọlọ́run wọ́n jáde ogun wọ́n sì gbé ìmọ̀ wọn ṣọ̀kan wọ́n rí i pé wọ́n flọ́ọ̀sì àwọn gbọ́mọgbọ́mọ ìkú òlógbòmọ̀ṣọ́ bẹ́ẹ̀ bá ń lo Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ ẹ máa lọ pẹ̀lú ìbẹ̀rù bójó ni ṣùgbọ́n àwọn adúpẹ́ lọ́dọ̀ àwọn ọdẹ Ògbómọ̀ṣọ́ àtàwọn Àgbẹ̀kọ̀yà àtàwọn Oòduà wọ́n flọ́ọ̀sì wọn jáde o nígbà wọ́n flọ́ọ̀sì wọn níbo mo wá flọ́ọ̀sì wọn sí ṣé wọ́n sá lọ ni wọn ò sá lọ lílọ tí wọ́n ń lọ ìsẹ́yìn inú igbó ìsẹ́yìn ní amórílé wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa gbé àwọn èèyàn nísẹ́yìn láti gàngàn dógbòmọ̀ṣọ́ àwọn kan ya lọ Ṣàgámù nù wọn àwọn tó ya lọ sí ẹkùn sẹ́yìn àwọn ni ń pitú méje yàyà àbẹ̀fà ó lé lẹ́yìn mẹ́jọ tí wọ́n ti gbé àwọn tó sì ti kú òlóǹkà wọ́n gbé olówó kan nísẹ́yìn irin ní mọ́tà wọ́n gba forty million naira lẹ́yìn ìgbà tí ó dé kò jára ayé kò ọ̀run gbogbo ará àṣẹyìn orò ẹ máa já mi bí n bá ń parọ́ pé irọ́ ni dídé tó dé hospital lọ darí sí òkú ẹ̀ ní gbé jáde kúrò nílé ìwòsàn orúgbó bọ̀ o orúgbó bọ̀ o wọ́n ti gbé àwọn èèyàn kàǹkàkàǹkà nísẹ́yìn níbo lẹ mọ̀ kàn ń. ọ̀ ń kan wọ́n ń bọ̀ lọ́yọ̀ọ́ nù ọ bá dọ̀yọ̀ tán wọ́n tún gbé àwọn èèyàn kàǹkàǹkà ń bẹ̀ tí a bá rí i pé wọ́n jẹ ọ̀yọ́ gbọ́ túútú wọ́n ń bọ̀ níbo wọ́n ń bọ̀ ọwọ́ kan gbogbo nǹkan kan kan wọ́n débẹ̀ mọ̀ wá sọ tí bá kò ń bẹ̀ ń ó dìbò ó wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa gbé àwọn èèyàn o, bọ̀ o n tí ò ṣẹlẹ̀ rí ní ṣẹlẹ̀ yìí gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ lọ́kọ́kọ́ dá ní tí wọ́n ń pè lámọ̀tẹ́kùn lẹ̀ initiative ọgbọ́n ìmọ̀ àtinúdá ni ó sì ẹ̀jẹ̀ àgbàgbé ọ̀tẹ̀ ó o níwọ̀n tiẹ̀ ìwọ̀n bí ó lágbára dé wọn lágbára. ibi ọ̀rọ̀ yìí dé yìí gómìnà Ṣèyí Mákindé àìwọ́ náà ni ọ̀pá kìtì mọ́lẹ̀ o ẹ̀yin ní ká ẹ pa kìtì mọ́lẹ̀ ẹ ṣe bíi gómìnà nípínlẹ̀ àwọn Ìgbò lọ́hùn-ún tó bẹ olórí orílẹ̀-èdè ọbẹ̀ olórí orílẹ̀-èdè yìí pé ẹ dákun ẹ fa Kánú lémi lọ kò ní í ṣèjàgbọ̀n mọ́ ẹ̀yin lọ pọ́n sókàn. ẹ lọ́ọ́ fi ọ̀rọ̀ Sunday Igboho ẹ fi tó ààrẹ létí ńgbọ́ ọlọ́run ó ṣe àwa lálòkè àwa lánìsàlẹ̀ àwa ò ṣèjọba ọ̀tá gómìnà wa gómìnà tiwa ni ọmọ wa ní sì tún ń bẹ lókè àárín gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ àti ààrẹ ẹ ti ń bẹ lábújá àárín wọn tò dáadáa ò ní kàlẹ̀kùn tó fi wọlé ààrẹ lábújá. tí ẹ kọjá apẹjọ ẹsẹ̀ mọ fíìlì fọ́ọ̀mù ó tó wàásù rock ẹ lọ bá wọn ẹ ṣíjú àánú wo Sunday Igboho torí kinní kan lé la fi ní títà ẹjọ́ wá pàṣà fún wọn kó tún flọ́ọ̀sì wọn dàgbò bó bá dé ẹ̀rọ lágbára ni ẹ kọ́wọ́ ẹ̀bọ̀wé kọ́mọ̀ṣe Yorùbá nation rọ́ kankan mọ́. Yorùbá padà gbòmìnira ọpẹ́ ni ọ̀yá ni kò bá àṣọgọ́rùn ọdún lónìí Yorùbá padà dádúró tí ó gbòmìnira ó lè àsìkò wà yìí ó lè ṣègbà bá lọ tán ṣùgbọ́n a mọ̀ pé ní tí ó ṣẹlẹ̀ ni a nílò Sunday Ìgbòho báyìí. aládìíkú Sunday ọmọ adìẹ mọ mọjà sọlá fọwọ́nú o kábíyèsí Olódùmarè. ó ṣe olúgbẹ́jù bẹ́ẹ̀ lọ ara ló múlẹ̀ ọ̀sà rẹ̀ ṣàjù bẹ́ẹ̀ lọ ara ló múlẹ̀ àjèjì ojú la lọ bari ọlá ọmọ bọ́ọ̀lì òbúkọ ti yámọ̀dẹ́lá ọ̀kan ló fún mi ń kẹ̀tẹ́ rò fọ́ ọ̀kan ló fún mi lé ìtàn gòdògbò rẹ mọ́ lẹ́rú lépo ìjà ìkọ́lẹ̀ la kẹ̀tàn lé èjìdínlógún ló bí ekéye kan lókè ẹ̀kọ́rọ́ èdè òdì máa dá lóde Sunday adé ẹ̀ mọ̀ gbòó gbà wá o ẹni ọba kẹ́mọ̀ gbàlà gbà àwọn ará bí wọ́n tún ti fẹ́ jẹ gbogbo sẹ́ǹlú o ọ̀dọ́ rẹ o wọ́n lọ mọ bó ṣe flọ́ọ̀sì wọn ẹ̀yin àgbààgbà lẹ̀ Yorùbá kílẹ̀ ń wò ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin orí adé kílẹ̀ ń wò ẹ bá Sunday Igboho ẹ bá bẹ̀bẹ̀ kíjọba ọ̀fà lẹ́yìn lọ́ọ́. kọ́kọ́ bọ̀wé pòun ò ní ṣèjàgbọ̀n lágbára àwọn oníṣẹ́ bí ẹ dákun ẹ̀rù ń bà wá alẹ́ èèyàn nísẹ̀yìn ìró ń ọ̀dà àwọn ojú ọ̀nà ìṣẹ̀yìn ìṣẹ̀yìn tá a mo fi ọba tó ni mí mo ti mọ́kànlá rí aago mọ́kànlá tí mo sì bẹ́ẹ̀ bá dẹ́rù rẹ̀ wò gbẹ̀gẹ̀dé ó gbiná mọ́ ọ̀dọ̀wọ́ yín o. mo mọ̀ wípé gómìnà Ṣèyí Mákindé kì í ṣe ọ̀tá Sunday Ìgbòho. ẹni tó bá sì súnmọ́ gómìnà Ṣèyí Mákindé yóò mọ̀ pé n ti ń wájú ní àlàáfíà. òun ni wípé tó bá ṣe pé bí Sunday Ìgbòho ṣe ń bá a lọ tẹ́lẹ̀ tí ń bá a bọ̀ tí ń ṣe ajàjàǹgbara fẹ́tọ́ èèyàn ọ̀rẹ́ ìjọba ni ọ̀bá jẹ́ àwọn èèyàn ni kó bá Sunday Ìgbòho nípasẹ̀ jẹ́jẹ́ ló dúró ó ti ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ti pẹ́ kí wọ́n tó kí Yorùbá sàn bọ́ lọ́wọ́ àtẹsẹ̀. Yorùbá Nation tó kọwọ́ bọ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kìbọ̀ Yorùbá lọ dá wàhálà alẹ̀ sí Sunday Ìgbòho lọ́rùn àṣírí tó wà ń ni mo sọ fún yín lénìí o ọ̀rọ̀ ó tún wá Sunday Ìgbòho tún wá ó tún wá kó àwọn eh, èèyàn oríṣiríṣi mọ́ra o. lára wọn la ti rí àwọn ẹlòmíì ọlọ́rọ̀ àlùfàǹsà tí ò mọ̀rọ̀ sọ. nígbà tí ọ̀rọ̀ le tán po ọba ilẹ̀ yorùbá kan ó wá pè mí ó sọ fún wa wípé ọ̀rọ̀ Sunday Igboho yìí bó ṣe le tó yìí ọba tá a wí ọba ńlá ni nílẹ̀ yorùbá ó lòun lè dá yanjú o ó ní ká lọ gbé Sunday Igboho wá. ọlọ́run ó gbé lọ sí ọ̀dọ̀ ọ̀gá ológun kan ọlọ́gá ológun yẹn yóò gbé lọ sí wọn ó sì jọ jókòó rántébù yóò sì kọ́ bọ̀wé ńbẹ̀ kó wọn ò ṣe Yorùbá nìsan pé ẹyọ kan eh, Nàìjíríà ń fẹ́ ọ̀dà ọmọ wa lọ́wọ́ à ń bẹ̀ ní ìsìn káwùsọ wa lọ. bó ṣe rí ngbà náà nu tá a fi rò pé ah Buhari èèyàn burúkú ni ọmọ wa lọ́wọ́ à ń bẹ̀ ní ìsìn kí yíbo yarí pé àwọn fẹ́ ya lọ bó ni ó ṣe rí ẹlẹ́yàmẹ̀yà ni wọ́n ń sá fúngbà náà wọ́n ní ká mú Sunday Igboho wá pé wọ́n ó mú lọ rèé bá olórí ológun Nàìjíríà ńjọ́ náà olórí ológun ni ó mú lọ sọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè ọba ẹ̀ sì ní tí wọ́n bá ta ń pẹ́ àbí tí nǹkan kan bá ṣe é kí n pajá fóun kí n sọ̀rọ̀ òun láì dáa lórí rédíò. wọ́n gbàgbé kọ́ lọ́hún tó ó dànù ẹ̀. ó níbi tó ń bọ́rọ̀ dé ó ló ti kọjá bí mo ṣe ń wíhun mo ní àmọ̀ fẹ́ tàn wọ́n fẹ́ mu ni ó ló dòódì ó ní ọmọ ìyá tòun lòun ọ̀ wá tàn sí e, ìjà lọ ó ní bò ń bá ṣe bẹ́ẹ̀ kálájọbí ọ̀dà lóun ti parí ọ̀rọ̀ jù báyìí lọ Sunday takú o òun fẹ́ dalẹ̀ Yorùbá nù òun fẹ́ dalẹ̀ nígbà Yorùbá dalẹ̀ rẹ̀ kí wọ́n dalẹ̀ rẹ̀ ní ìsìn kọ́ nígbà Yorùbá dalẹ̀ rẹ̀ ní ìsìn kọ́ ntọ́ ọmọwọ́ wọ́n ń wé mọ́ ọ lọ́wọ́ ntọ́ ọmẹsẹ̀ wọ́n ń yé mọ́ ọ lẹ́sẹ̀ àti ntọ́ ọmọwọ́ àti ntọ́ ọmẹsẹ̀ wọ́n ń pè wọ́n náà ni wọ́n náà ni àwọn tó ń gbé jànú èèyàn mélòó ló béèrè bó lọmọ rẹ ṣe ń lọ sùkúù èèyàn mélòó wọ́n mọ̀ pé o ní ìyá èèyàn mélòó ló gun ọkọ̀ lọ́ọ̀lù yín tí wọ́n lọ fún ìyá rẹ̀ lówó èèyàn mélòó lọ́wọ́ abọ́ ní kutọ̀nù tọ́ wa yorùbá ò ṣe é kú fún níjọ́ tí mò ń sọ pé gbé ẹ̀mí rẹ̀ sá fún wọn lórí ètò yìí náà ní alẹ́ rẹ bẹ ni mo sọ wípé yorùbá ò ṣe é kú fún o kí ló fa wàhálà tó dé bá wa ńlẹ̀ yorùbá ebi tán àfọ̀njá ni àfọ̀njá alógun látẹ̀ Ọ̀yọ́ aláàfin làfọ̀njá ti kú o òun àti kábíyèsí aláàfin Ọ̀yọ́ àólẹ ní àjọ nígbàmí sí omi òtó ìwọ òjò mi èmi òjò ọ kábíyèsí ọba lọ jẹ olórí ológun lèmi olórí ológun lẹ sọ ọba ọba wà níkọ̀ àti ẹ ọba lónìlẹ̀ lóloko àtológun àtẹn tí ń jà àtogun tí ń jà èmi ọba ni mo ní lọ́ba dìgbà yìí lọ́fọ̀ọ́ bá tọ̀ ọ́ gbẹ̀gìrì òun kálukú wá kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́ bí wàhálà ṣe bẹ̀rẹ̀ láàrin àfọ̀njá àti aláàfin ọ̀yọ́ ni ìsákọ́lẹ̀ tó yẹ kí àfọ̀njá ọmọ fi ránṣẹ́ sí aláàfin ọ̀yọ́ kò fi ránṣẹ́ sí aólẹ̀ mọ́ aólẹ̀ bẹ gbogbo ogun lọ́wẹ̀ wípé ẹ lọ lè bóun gba ìlọrin padà lọ́wọ́ àfọ̀njá àfọ̀njá gbọ́ pé wọ́n ń pla wọ́n ń bọ̀ wá mú un lóòyẹ̀ àkàkà kílẹ̀ ó kú ilẹ̀ ọ̀yà sá ni àfọ̀njá náà sáré lọ bá àfáà kan àfáà tá a wí wọn a máa pè é lálímì ẹ lọ́wọ́ kan àdìbò àwọn àfáà tí máa ń láṣìírí lọ́wọ́ ni àfọ̀njá ń ṣáájò fún ẹyin alimi ń ṣáájò fáfọ̀njá ó sì mọ̀ pé jagunjagun ni ọ̀rẹ́ lọ́lọ́ ń bá mọ̀ mọ̀ ṣe àfọ̀njá àti alimi ọ̀rẹ́ ni wọ́n. àwọn èèyàn tiẹ̀ mọ́ pàtàn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ wọn ní Àlímì lọ́pàfọ̀njà ó ti o Àlímì ti kú ti kú káfọ̀njà ó tó kú Àlímì nígbà ó kú àtàfọ̀njà wọn jọ sòkú Àlímì wọ́n sìnkú ẹ̀ kálímì ó sì tó kú ní àfọ̀njà ti sọ wípé àwọn ọmọ yín kọ́ ẹ jẹ́ àmọ́ àwọn èèyàn mọ̀ yín àwọn ọmọ ọ̀hún bẹ lókè ọ̀yà tí wọ́n ń ṣe jàádì alágbára ni wọn o jagunjagun ni wọn o ah, onírú àwọn bá náà lòún fẹ́ àfọ̀njá lọ pe àwọn ọmọ álímì wá àwọn ọmọ álímì ńgbà tí ń bọ̀ wọ́n kó bàtálíọ̀nù ológun wá nígbà wọn ó dé àwọn ọmọ ogun ti àfọ̀njá kalẹ̀ àwọn náà tọ ọmọ ogun wọn kalẹ̀ àwọn ọmọ álímì ń yẹ ogun àfọ̀njá wò wọ́n wá ń bi léèrè pé ṣẹlẹ̀ yẹ gẹ̀ẹ́gẹ́ yìí bí ìkógun lọ́kọ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣe eléyìí náà ni ọ̀jagun ńlọkọ̀ mú yìí wọ́n bẹ́ bíi méjì lórí fẹ́wú ṣé àwọn ẹ̀gẹ̀ẹ̀gẹ̀ tó kójọ tó ń pè láwọn ọmọ ológun ni ọjà da àwọn ọmọ ológun rẹ pọ̀ mọ́ àwọn ọmọ ogun wa ká bá wọn ká tírèèni wọn láì mọ̀ wípé òun ọ̀fọwọ́ ara òun ṣera òun wọ́n kó gbogbo wọn papọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ń kéwú wọ́n ń kéwú wọ́n kọ́kọ́ kéwú làárọ̀ wọ́n tó mú kọ́ àárọ̀. díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nínú àwọn ọmọ ogun àfànjá ẹ̀yìn seventy five to eighty percent ti wọ́n ti wẹ̀ sí wọ́nká ó ti di mùsùlùmí wọ́n jọ ń kírun ni Wọ́n ti dọ́mọ ìyá òjijì. ẹ nígbà tógun ń bọ̀ àfọ̀njá ní ẹ dákun òun lọ́wọ́ ogun ọ̀yọ́ tí ń bọ̀ ẹ má jẹ́ ọ jẹun ẹ má jẹ́ kó ogun ọ̀yọ́ yìí kó kó kó kó kóhun àwọn ọmọ alimi wọ́n ran àfọ̀njá lọ́wọ́ àtàwọn ọmọ ológun wọn wọ́n lé yorùbá jìnnà ikú náà ló sì pa ó lẹ̀ wọ́n wọ ìlú ọ̀yọ́ ọlọ́run tí ń bẹ lẹ́yìn ọyọ ni àwọn ni wọ́n jẹ́ kí ọ̀yọ́ lé kúrò lọ́yọ̀ lé ibi tó wà ọ̀yọ́ tó ibi ọyọ wà ní ìsìn kọ́lọ́yọ́ wà ń náà o. ọ̀yọ́ ògbòho ó jìnnà gan ọ̀yọ́ yẹn jìnnà gan síbi tọ́yọ̀ wà báyìí wọ́n tú ibẹ̀ wọ́n tú yányán lára àwọn jagunjagun jọ́nà àrọ́mọdọ́mọ ológun kábíyèsí aláàfin ọ̀yọ́ àrọ́mọdọ́mọ rẹ̀ ní Sunday Ìgbòho mọ́jàsọ́lá ọmọ adìẹ mọ́ aládìíkún ìran wọn ológun ni wọ́n ẹ̀jẹ̀ ológun sì ń rọ̀nù nínú ẹ̀jẹ̀ rẹ̀ kèésì fẹ́ kẹ́nìkan kí nǹkan kankan kọ́ ta kí kẹ́nìkan yànyàn jẹ. nígbà tí wọ́n jẹ ìlú ọ̀yọ́run tán wọ́n rí i pé yẹ́ẹ̀sì agbára dé àfọ̀njá àti wọn ta ìta èèyàn bíi mẹ́ta mẹ́rin ló kù lẹ́yìn ẹ̀ àwọn haúsá àwọn fúlàní ni ń kọ̀ǹtú àwọn ológun ọwọ́ àdìjọ́ kan ogún ọdún eégún títí máa ṣe tẹ́lẹ̀ kí wọ́n tó dé ọdún eégún lọ dá wàhálà alẹ̀ ló dìjà alẹ̀ wọ́n ti ṣe ń sọ̀rọ̀ mọ́sálásí pé gbà wọ́n kásùn bá láàárọ̀ bẹ́ẹ̀nìkan pé eégún kan bá ṣe kinní kan ẹ fà wọ́n ẹ fà aṣojú rẹ̀ yákẹ́ bẹ́ẹ̀ lórí ni o àfẹ́gún ní ìmọ̀. ìlú ọlọ́ọ̀ni bíi kìí ṣe ìlú bíi tẹ́nìkan ó ti máa bọ̀gùn tí ó ti máa ṣẹ́gun ńgbà mo bá já lẹ́yìn tẹ́ ẹ̀ nà sẹ́mi kẹfẹ́ nà ó. tọ́ wàhálà dé eégún jáde wọ́n sì lé padà jànàjànà jànàjànà ọ̀sà ọ̀wọ́lé jagunjagun eégún eléyìí ni kílẹ̀ ń lé e fún ẹjọ́ ṣé orí tiẹ̀ kò dáa ni àbí orí tiẹ̀ burú ni. èmi ni ọmọ kínní wí báyìí fún. àfọ̀ndá fa idà yọ pé kọ́ gan-an orí ọmọ ológun ti ń sọ pé kínní o. lọ́gá àwọn bá ní ọ̀yá ẹ̀yin ogun ẹ lọ kojú àfọ̀njá eré lọ pé ìjà bá dé kìtìkìtìkìtì àwọn ẹ̀ta wóró tó kù lẹ́yìn rẹ̀ wọ́n sagbára títí agbára ò ẹnìkan láàrin bíi ọgọ́rùn-ún èèyàn wọ́n mú àfọ̀njá wọ́n dé lọ́wọ́ àtẹ̀sẹ̀ wọ́n fẹ̀yìn ẹ̀ tigi bíi ká yìnbọn bíi ká tafà bíi ká ṣe kan ó sì wà lórí ìdúró for almost twenty four hours ìtàn ló sọ bẹ́ẹ̀ fún wa o ìpè orí ìdúró làfọ̀njá wà nígbà ó dijọ́ kejì ni wọ́n tó ti òkú ẹ̀ ṣubú. báyìí ni wọ́n ṣe rẹ́yìn àfàjá ọwọ́ akẹni tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ wò nílọrin àfàjá irú ìjà tí Sunday ń jà ń gbà náà ni wípé kó mọ̀ ṣẹlẹ̀ onílẹ̀ Yorùbá o kíkínní yìí mọ̀ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá o. ọ̀nà tí ó dé sàn. wípé kó mọ̀ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá. ọ̀nà tó mi bá wọnú wa. báyìí sì ni ọ̀rọ̀ ń ṣe le gan-an nígbà náà. ó lè tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ wípé ẹ má jẹ́ ń tàn yín ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́. wàhálà sì dé wàhálà dé bá Sunday Igboho èyí tí ojú Sunday Igboho rí bójú jagunjagun bá rí ìdá mẹ́wàá yóò ti bógun náà lọ. Ah, ẹnìkan ní Sunday olóògùn ṣùgbọ́n lọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ ah! <laughs> lójú iná lè wùrà ahun òdìdí ah, ìjọba gọ́ọ̀mẹ̀ntì kìí ṣe local gọ́ọ̀mẹ̀ntì o àbẹ́ ẹ̀gbọ́n tí mò ń wí kìí ṣe local gọ́ọ̀mẹ̀ntì kìí ṣe state gọ́ọ̀mẹ̀ntì o à ń sọ̀rọ̀ federal gọ́ọ̀mẹ̀ntì ta ló nílẹ̀. <laughs> ìjọba ń pè ó mu gààrí lọ ànáńgá sí ẹni tó ń gbé gààrí lọ àtomi tí fi mu ìjọba ló ní gààrí ló ní ọ ló lomi ẹ̀rọ tó fi mu. báyìí ẹni Ìlọrin ṣe bọ́ sọnù lọ́wọ́ ilẹ̀ Yorùbá ẹ̀ ń bá ní èyí di ara ẹni o ọ̀rọ̀ tí mò ń sọ yẹ kó yé yín o bàbá wa Abdulhamid Tinubu. No ẹ kú ọdún kẹwàá tìyá yín o àjọ wà ń bẹ̀ náà ni àtàwọn akéwùgbà góòlù ló ṣe wá sí ń bàbá ogun ibi tí màmá òde ẹ̀mí bàbá ààrẹ wa yóò gùn jù bẹ́ẹ̀ lọ ti ẹ̀yẹ wọn ṣòfin kan pé tá a bá ti ń ṣàdúrà ṣàdúrà fáàrẹ wa àtòrílẹ̀ wa long live our Nigerian president long life Nigeria ká tó wá ṣàdúrà fúnra wa ẹ dákun o ẹ jèbùrẹ́ o lórí ọ̀rọ̀ Sunday Igboho wọ́n ti rí i pẹ́yìn wá fẹ́ o nílẹ̀ Yorùbá kò sẹ́ni kò tún sẹ́nìkan tí máa kojú wọn báwọn ní ìlú táwọn ológun búkú wà ń bẹ̀ táwọn àfáà tó wà ń bẹ̀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 driving you round the wall.